ìyẹn ti kú bá mi jọ ó ga ọ́. oh God. ọkọ ìyàbọ̀ dẹ̀ pé ọkọ ọmọ ìyàbọ̀ yóò dẹ̀ pé àwọn àtọmọ yóò dẹ̀ Hmm. anyway i want to be going today tomorrow i think there is work tomorrow ṣé ṣé ṣe wà ṣé mo lè check ojú ọ̀ pé wọ́n open ní check line check line náà bóyá wọ́n open maybe the mall is open tolúwa ni mí check line mo fẹ́ lọ afẹ́ lọ bá mi check bóyá wọ́n open sẹ́ẹ̀ pé wọ́n open. Is that they open? I can't, I can't hear you, sweetheart. Time I defer, so it's up to you to go and check. It says they're open, but they might close earlier, but the might not be open. They might not be open. They should tell us now if they are open. Krishna. Kuma, there is no there is no pay on the Facebook now kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa tiẹ̀ máa ṣe kiri sí ẹnu excuse me. No feel aka get out of me in fact ìgboro wọn ti dàrú this time around àwọn yẹn in fact i have to be a fẹ́ máa wòran gan sí yọ ìgboro ti jápọ̀ ó ti dàrú gidi gan ká ìgboro ti dàrú pátápátá o hmm. anyway ọ̀rọ̀ Ìyábọ̀ là ń sọ lẹ́ẹ̀kan yẹn ó dẹ̀ ṣe ti ṣe kíní yẹn tí mo padà wá tú ọ̀rọ̀ sọ di ọ̀rọ̀ yẹn ti mi ní torí mo fẹ́ mo mo wá bí n ṣe máa lọ ṣiṣẹ́ ń sìn kò sí àyè fún ràdàdà ṣé ti yé bẹ́yìn hmm. gan ti sú ẹ̀ ṣáá òun náà ni sọ ní pé ẹni tó wá yẹn tó wá ṣe engagement tó wá ṣe engagement òun nìkan ló wá láti ìlú wọn báwo lẹ nìkan ṣoṣo ṣe máa tọrọ ìyàwó engagement wọn ṣe yàn àbẹ engagement àbí bó ṣe ti wọṣọ bóyá gbọ̀n mi mọ́ òun nìkan ló wà náà anyway ṣá they are just creating scene they are creating scene celebrating we are watching now very soon we know something will be happening like wọ́n máa máa béèrè ikú tó payà tíṣà ṣé ti yé bẹ́ẹ̀ yẹn a máa máa wòran ṣé ti yé excuse me so kò sí problem hmm. Ìyábọ̀ Òjó hmm. wọ́n lẹ́nu yẹn níyàwó wọ́n ló níyàwó sí Zambia wọ́n ló ní ọmọ gan èèyàn lè divorce ó lè jẹ́ pé ẹni yẹn dẹ̀ ti wá jẹun ní ó ti wá jẹun nàìjíríà yàgbé pé mi sọ lánàá pé foreign foreign smuggler ni wọ́n ń wá mo ti sọ nínú chat mi lánàá pé foreign smuggler ni wọ́n ń wá káàkiri ló ti yé so anyway ṣá ẹ ṣayé rẹ o táyé bá ti kàn ẹ kó ṣe rẹ ló ti yé ṣayé rẹ báyé bá ṣe kàn yín kẹsàn ṣayé rẹ tí èmi náà bá máa wá sí oríta mẹ́ta yìí ní ojoojúmọ́ <laughs> ẹ má wọrí everything is okay ṣé ti yé yín tẹ́ ẹ̀ bá rí mi tí bá sọ̀rọ̀ lónìí tó tún dé bí oṣù kan àbóṣù méjì kẹtórí mi kò sí everything will be alright everything is okay alright ẹ ṣé love you guys ẹ ṣé gan ni o ó ti yé hmm, but lórúkọ Jésù gbogbo àwọn ọ̀tá orílẹ̀-èdè wa àwọn èèyàn ìka tó ń gbéra wọn léèyàn òdodo Ọlọ́run jọ àní kọ̀kọ́ tá a ní ju ẹ̀yìn lọ Ọlọ́run bá wa expose wọn Ọlọ́run jọ àlàáfíà kó jọba káàkiri àgbáyé let there be peace in the mighty name of Jesus those evil ones olúwa bá wa kó sí wọn nínú o àwọn tí ò dẹ̀ ń ṣe evil bàbá tún májẹ̀ àdí evil o ọlọ́run jọ̀ọ́ o májẹ̀ àdí evil o I say no to killing I say no to terrorists please you too say no to those nonsense things say no to fraudsters say no to nonsense life say no to things that are no good mo fẹ́ sọ̀rọ̀ lẹ́ǹkan bọ̀ bí fóònù yẹn ṣe kú ó tún lè má tún gba inspiration ní another day gbogbo nǹkan tí wọ́n ní wọ́n kó wá sí pé ó wá kíyàn àwọn kan kí àwọn kan ò kí you know so tí èèyàn bá it's a good thing tí ọkọ ọmọ èèyàn bá fẹ́ ọkọ it's a very good thing ṣé ti yé bọ̀ tó bá rọ̀ṣì gbéyàwó tó bá rọ̀ṣì jáwọ́ ọbẹ̀ wà rọ̀ṣì jáde rush in and rush out so Ìyábọ̀ tó bá jẹ́ nǹkan tó tẹ́ni ò bá ní tí ò dẹ̀ ṣe fíìmù ló ń ṣe tó dẹ̀ pé you know anyway ṣá ọ̀tọ̀ nìkan ló wá ó dẹ̀ wá wọṣọ ó dẹ̀ ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí you know ládẹ wá tèkẹ sórí mídíà wa dẹ tó bá wọṣọ òkè òun nìkan ló wá láti ìlú wọn ó ga ọ hmm. ẹni tó kú ni tiẹ̀ gbé wùmí <laughs> wọn bá ẹ yánkì ọkọ tiẹ̀ wọn yánkì ẹ fún ọ ìwọ nísìn ìwọ wá di ọmọ ọ̀dọ̀ ìwọ wá lọ ń ṣàfù hmm. ẹ bá wọn ṣàfù ẹ máa tún dì lọlé ní ìrántí orin yẹn mọ́ tí lọ bá wọn dì lọlé sọrí o. Mm náà kó ṣàánú fún wa this life olúwa balance fún mi o kó balance fún àwọn ọmọ mi àtọkọ àtolówó àwọn olólùfẹ́ mi o hmm. má jẹ́ káyé bá tèmi jẹ́ fi tútọ́ mọ́ wọn ṣe tara wọn ṣe o má jẹ́ bá tọ́mọ mi jẹ́ fi tútọ́ mọ́ wọn ṣe ọlọ́run ṣàánú mi o má jẹ́ káyé bá tèmi jẹ́ fi tútọ́ mọ́ wọn ṣe o má jẹ́ káyé bá ta àwọn ọmọ mi jẹ́ fi tútọ́ ọmọ wọn ṣe o ọlọ́run gbà mí o má kó rí fún mi bí ọ̀tá sí bí má kó rí fún àwọn ọmọ bí ọ̀tá sí bí àti gbogbo àwọn olólùfẹ́ mi o ẹ̀yin oníṣòwò a ó máa ta o àjíǹde máa jẹ o thank you so much bye for now <sighs> olè náà nìkan.